mo kí gbogbo wa lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin mo kí wa kú àṣálẹ́ akáàárọ̀ akáàsán akú ìyálẹ̀ta níbikíbi yòówù kẹtì lè máa gbọ́ mi èmi ọmọ yín náà ni o èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín ọmọtádé ṣe ẹfun ṣayọ̀ jẹ́ kí n gbé náà yẹn síbi. Si èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín ọmọtadé ṣe ẹfúnṣayọ tí gbogbo yín tẹ́ mọ̀ sí ọlọ́mọ plenty hmm, èmi náà ni mo tún wá sí etí ìgbọ̀yín ní àṣálẹ́ yìí ẹ rí pé mi ò forin bẹ̀rẹ̀ <laughs> <laughs> ẹni kí ló dé tọmọ yìí ò forin bẹ̀rẹ̀ lálẹ́ yìí hmm, tínú èèyàn bá dùn orin ìbílẹ̀ la máa kọ ìyẹn ní ti àwórì tínú wa bá dùn tá a bá gbé gba orókè tá a bá ṣe nǹkan tó bá dùn mọ́ wa nínú inú wa máa dùn inú mi dùn láṣálẹ́ yìí Ayọ̀míkún gbogbo ọmọ Àwórì pátápátá gbòsà gbòsà gbòsà fún gbogbo yín òṣùbà gbogbo yín rèé lọ́kùnrin lóbìnrin lónílé àti lálejò ládéládé lọ́balọ́ba níjòyè níjòyè à òṣùbà yín rèé ẹ kú ọmọ ṣe ẹ kú ọmọ ṣe ẹ kú ọmọ ṣe ẹ mo tún wá dúpẹ́ lọ́dọ̀ gbogbo àwọn bàbá mi tí wọ́n wá sí ṣíṣe tá a ṣe ẹ̀kú ọmọ ṣe òṣùbà gbogbo yín rèé òṣùbà yín rèé òṣùbà yín rèé a sì máa wá ṣe ìdúpẹ́ tá a bá ṣe lọ́la a ṣe lọ́jọ́ Sunday kọ́lọ́hún kó dẹ̀mí gbogbo wá sí àní lékú lọ́wọ́ àní lárùn lọ́wọ́ a TBS ó kún ṣọ́ ṣọ́ ṣọ́ ah <laughs> ah àwa lólówó lólówó àwa ló nílẹ̀ o. àwa lólówó lólówó àwa ló nílẹ̀ o. àwa ló nílẹ̀ ní ẹ sì máa bá wa ṣàmójútó àwa lo lo àwa lónílẹ̀ o. àwa lólówó lólówó àwa lo o. àwa lónílẹ̀ tí bàbá wa ní ẹ̀sìn bàbá wa ṣàmójútó. E a kì í kéré nídìí nǹkan ẹni a dẹ̀ tún gbọ́dọ̀ pọ̀ jù nídìí nǹkan oníǹkan ẹ a sì máa máa bá yẹn sọ orí orin ìdùnnú náà yìí náà ni mo ṣì wà ọlọ́fi ògún fún mi nírèdè o àjàǹkó ròdùgbẹ̀dùgbẹ̀ ọmọ àwórì rúbọ ó dà o Àjànkóró dùgbẹ́dùgbẹ́ ẹbọ Ọlájídé ti dà o Àjànkóró dùgbẹ́dùgbẹ́ orúbọ ẹbọ dáná o àjàngòròdù dùgbẹ̀dùgbẹ̀ ọmọ lọ́fìrà yèrúbọ. àjàngòròdù dùgbẹ̀dùgbẹ̀ arúbọ ẹbọ dáná o. àjàngòròdù dùgbẹ̀dùgbẹ̀ gbogbo àwórì rúbọ ó dà o. Ajankoro dùgbẹ̀dùgbẹ̀ arúgbó ẹbọ dáná o àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀ ògún fún mi nírè bàbá wa ni àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀ arúgbó ẹbọ dáná o. Ajakoro dùgbẹ́dùgbẹ́ Abdulaziz Orea Koiki ó ti rúbọ ẹbọ ti dà ẹbọ ti fín ẹbọ ti dà ó ti dájú lé ọ̀run kò kì í yí ọ̀pọ̀ èèyàn tó bá sọ pé èèyàn rúbọ ẹbọ dà kì í ṣe ẹbọ tán gbé sórí ìta tán lọ gbé lọ fẹ́ṣù wọ́n ní kó ṣèpèsè tó bá ṣèpèsè ní ṣọ́ọ̀ṣì tó bá rẹ́ni bá ẹ jẹ́ ẹbọ ẹ fi ẹbọ ẹ dà ní yorùbá ni òye ra wa dáadáa ẹ jẹ́ ká padà sílé ẹ jẹ́ ká lọ kọ́ yorùbá ọmọ kóòtù òjire ẹ jẹ́ kí yorùbá ẹnu yín kó dángájíá kó máa ni <laughs> twenty three ti ṣú o. àjàngóró dùgbẹ̀dùgbẹ̀ arúgbó ẹbọ dáná o àjàngóró dùgbẹ̀dùgbẹ̀. Hmm, a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run bá ṣe nǹkan kékeré fún ẹ kó dúpẹ́ tó bá ṣe ńlá fún ẹ kó jókòó yọ̀ tí mi ò bá kọ́kọ́ fi ọpẹ́ fún Ọlọ́run fún nǹkan tó ṣe fún gbogbo ọmọ Àwórì léni pátápátá lílé lóko lẹ́yìn odi a jẹ́ pé aláìmoore ni mi òun ni mo sọ pé ògún fún mi níre bàbá wa ní e, àjàǹkóró dùgbẹdùgbẹ àrúbọ ẹbọ dáná o. Àjànkòrò dùgbẹ́dùgbẹ́. Gbogbo ọ̀nà táwọn ọ̀tá gbà láti má jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ ní TBS lénìí kó ṣẹlẹ̀. Ah! Mo mo Sàdákàtà ẹ̀ o try. Mm uncle amudani mò ń sọ ọ̀rọ̀ mi dorí òdorí ó dorí uncle àmùdá àmùdálíù tọ́lọ̀ ń dá lọ́lá àmùdálíù tọ́lọ̀ ń dá lólè hmm. ẹni ta ni mo tún náà ń pè lámùdá àmùdá adékúnlé ògúnlérè orúkọ wọn gangan ṣe nìyẹn àwọn ni mo máa ń pè ní ṣàngódélé ẹ ṣe mọ̀ pé orúkọ tó bá wọn mọ ló máa ń ṣe kíni ló máa odi ọ̀rọ̀ mi yẹn ló wá tún wá fara pẹ́ ọ̀rọ̀ olóògbé káṣàmú káṣàmú mm, tó kú níjọ́sí kọ́lọ́run bá kó bá wa tẹ́ wọn sínú afẹ́fẹ́ rere kó pàṣìṣe wọn rẹ́ ṣe mọ̀ pé nígbà tó ń pè ní káṣàmú káṣàmú a rò pé káṣà ọmọ ọmọ tó dángájíá nínú ẹbí ni orúkọ yẹn ni a mọ̀ pé orúkọ olè ni. Mm ìtumọ̀ káṣàmú ni káṣàm tàbá fẹ́ sọ ní pidgin catch the thief make the thief no run away káṣàm káṣàm catch that thief don't allow him to run away to abscond òun ni orúkọ tí wọ́n ń pè ní ká ṣàmú ká ṣàmú mm. ṣé ẹ dẹ̀ mọ̀ pé ká ṣàmú yìí kẹ́ àti eh, àmùdá wọ́n jọ wọ́n jọ wẹ fọwọ́ wẹwọ́ mm. àti pé wọ́n jọ wà nínú ẹgbẹ́ olégbé olégbà kan náà ọ̀rọ̀ mi wá dorí ò ó dìrá gbìjì kí ló ń pè ní ìrágbìjì kí ló ń pè ní ìlú kan tí wọ́n ń pè ní ìrágbìjì ìrágbìjì yorùbá ni ṣùgbọ́n ọ̀nà mẹ́ta ló pín sí ilẹ̀ yìí ilẹ̀ ìrà ni ṣùgbọ́n ó gba ìjì láàyè tíjì bá tíjì bá jà wọ́n bá kọ́lé síbẹ̀ tíjì bá jà ilé ò lè wó débi tí ilé yẹn tí ìrà yẹn tí ó máa gbé ilé yẹn mì òun ní ìtumọ̀ ìràgbìjì ìrà ó gba ìjì láàyè <laughs> ẹ káàbọ̀ sórí ètò ètò mi ètò wa ètò yín ètò èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín ọlọ́mọ plenty ẹ mo kí gbogbo yín lọ́mọdé àti lágbà wípé ẹ káàbọ̀ sí. Si orí ètò yìí ohun tá a fẹ́ sọ lálẹ́ yìí ẹ ẹ bá mi pin, ẹ bá mi pin. torí mo máa gbé sórí YouTube náà hmm, wọ́n ní èèyàn kì í wà kó má níwà kan lọ́wọ́ hmm, tá a lè máa fi ṣe kí ni tá a lè máa fi tọ́ka sí i tá a lè máa fi mọ̀ ọ́ à ń jọ́rìn ní àwọn olówó kí ló fà á tí pẹ̀lú gbogbo bí a ṣe ń bú bọ̀dá wa mm, bọ̀dá wa ẹ̀gbọ́n náà kúkú jẹ́ sí mi ẹ jẹ́ kí n pọ́n wọn lé ẹ̀gbọ́n náà jẹ́ sí mi bọ̀dá wa àmùdá àmùdá adékúnlé ògúnlérè aka tinubu tí mo máa ń pè wọ́n ní ṣọ̀gódélé tẹ́ẹ̀tẹ́lẹ̀ mm, gbogbo orúkọ yẹn ni wọ́n orúkọ tó ń jẹ́ pọ̀. Hmm, ṣe rí wọn nígbà tó wà ní ṣàngóòde náà tí wọ́n ṣe blo yẹn ṣe ti rí yẹn náà <laughs> ọ̀rọ̀ mi dorí òdorí ó dorí wọn ó dorí ohun tó gbé wọn tó sọ ìyá wọn di aláàrù ní Èkó tí wọ́n fi wá dé kínní tó fi wá di ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ìyá wa olóògbé Àbíbátù Mọ́gàjí <laughs> ṣe rí pé tá bá ń fa gbùrù gbùrù afagbó sometimes I always tell people you have to to leave the stage when the standing ovation and the applaudissement is very very high that is the right time that you just have to bow and leave the stage. But if you refuse to leave the stage, gbogbo ohun tí kò yẹ kó bẹ̀rẹ̀ sí ní fọ́nká síta orí yẹn á wá ṣe kí ni á wá fọ́nká síbẹ̀. <laughs> ohun tó sọ bọ̀dá mi àmùdá àti ìyá wọn tó sọ wọ́n di ẹ̀rú. Eh, nílé màámi olóògbé Abibatu mọ́gàjí hmm, ṣe rí i pé àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà màmá ṣe tabiamọ wọ́n ṣe tí wọ́n fọ́lọ́run ṣùgbọ́n wọ́n kì àṣejù díẹ̀ bọ̀ èmi gan fúnra mi mo rọ́gbọ́n kọ́ nínú ìwà tí màámi àbíbátù mọ́gàjí tí wọ́n hù àwọn àtọkọ wọn èmi náà fúnra mi tó yẹ pé tajá tẹran ni mò ń pè ní ọmọ mò ń rí ọgbọ́n kọ́ níbẹ̀ wípé oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálà hmm. tá a bá dẹ̀ fẹ́ pààrọ̀ orúkọ fọ́mọ ẹ jẹ́ ká mọ ibi tó ti wá gangan kó má bàa di pé ó máa jẹyọ lọ́jọ́ ọ̀la tó máa di yam pepper scatter scatter ohun tó ṣẹlẹ̀ sí wọn ni wípé ó ṣẹlẹ̀ sí bọ̀dá mi àti àwọn màmá wọn ṣe rí i pé orúkọ wọn adé wà nínú ẹ̀ ọmọ ènìyàn gidi náà ni àwọn náà tóòtọ́ bá wà ńbẹ̀ ká sọ tíjà bá wà ńbẹ̀ ká yọ kúrò ọmọọba nìyá wọn nílùú ìrágbìjí ṣùgbọ́n wọ́n ní ọmọ ọsàn ó máa ń ṣe kíni ó máa ń kó pọ́npọ́ báyà ẹ̀ ní lójoojúmọ́ ẹ jẹ́ kí n gbé kinní yìí ẹ jẹ́ kí n gbé sí ah, ok wọn ti ẹ gbé síbẹ̀ mọ́ ná it is well ẹ jẹ́ kí n fi sílẹ̀ mo ṣe bí mo fẹ́ mo lè gbé sí pátì bọ́n ṣe máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ti yọ pátì kúrò ńbẹ̀ bẹ́ẹ̀ náà la ṣe lè ṣe ọ́díò mọ̀ ìyẹn náà dá ọmọ san àmùdá ló kó pọ́npọ́ báyẹ̀ ẹ jẹ́ ká fi ẹnu kan bá ọmọ wa wí kó má bàa bà wá lórúkọ jẹ́ nítorí ọjọ́ ìní ni ohun tí bọ̀dá àmùdá tán ṣe ní sixty five years ago over sixty five years ago ó ti wá jáde sìn láti máa hàn tí wọn àṣírí ti tú onígbàgbọ́ ọ̀sàlẹ̀ wọ́n ṣígun ni wọ́n fi orò lé bọ̀dá àmùdá kúrò nílùú ni àwọn àtìdílé wọn nítorí kí ni wọ́n lọ jí obì òrìṣà kó nínú oko bọ̀dá àmùdá tí gbogbo àwọn èèyàn tó ń pè ní Tinubu èmi máa ń pè wọ́n ní Ṣàngódélé ṣùgbọ́n mo ṣe rí pé orúkọ bàbá bàbá wọn gangan ẹ má bínú orúkọ bàbá wọn gangan Ògúnlérè ni oúnjẹ bọ̀dá àmùdá ṣáà pé mo ti ṣàlàyé ti káṣàmù fún yín káṣàmù káṣàmù káṣàmù káṣòlè má jẹ́ kó lè sá lọ ẹ káàṣì ẹ̀ ẹ̀ òun ni ká ṣàmú olè ni ọ̀rẹ́ dẹ̀jọ ni wọ́n olè ló mọ pa ẹsẹ̀ ẹsẹ̀ olè tọ̀ lórí pápá. ẹ má bínú o. Mm-mm-mm-mm-mm-mm-mm-mm-mm-mm-mm-mm. bọ̀dá àmùdá wọ́n jẹ́ ẹnìkan tó láìkì láti máa ṣe divide and rule. nǹkan tó ṣe wọlé sínú ọ̀rọ̀ àwórì nìyí láti ara ẹ̀gbọ́n mi aláyélúwà bàbá mi kábíyèsí ó ṣe rí i pé mò ń pọn yín lẹ́sìn ọba ọba kàbírù adélájà ọsọlọ ti sọlọ àtàwọn kan ṣá hmm. tó bá ti rí tó bá ti ń ṣe mítìn àwọn ọba kán tó kúrò ní mítìn yẹn ló ti máa máa tírẹ́tì wọn pé nǹkan tí mítìn ọba Àwórì ni mò ń sọ yìí o nǹkan tí wọ́n sọ mo gbọ́ o nǹkan tí wọ́n náà sọ mo gbọ́ o nǹkan tí wọ́n náà sọ wọ́n sì wọ́n kán tó parí mítìn ẹni tó wá jẹ mọ́gàjí òfófó àwọn ni bọ̀dá mi ẹ̀gbọ́n mi aláyélúwà kábíyèsí ọsọlọ tìlú sọlọ abdulkabir alani adélàjà agbábíàká ọmọ muradeun kábíyèsí bàbá ẹ̀ ń ṣòfófó tó pọ̀ gbogbo làásìgbò tó wà nílé Àwórì ẹ̀yin lẹ gbé ilé Tinubu lọ́wọ́ nítorí kíni nítorí owó ẹ̀rọ ojú ayé àbẹ́ẹ̀rì bọ̀dá mi kábíyèsí Adélájà ètò ń tò bàbá mi ìyá mi Adéyẹmí sí à obìnrin nìyí bó dẹ̀ pọ́kùnrin nìyí mo kí yín fọ́tò yín yẹn mi ò rí dáadáa ẹ káàbọ̀ sórí ètò ká fi ká fi ṣe wọ́n samson ká fi ṣe wọ́n hmm, ẹ jẹ́ kí n worúkọ yẹn dáadáa ká fi ṣe wọ́n samson abiodun ìmẹ́kẹ́ ẹ káàbọ̀ sórí ètò ètò ń tò ah my darling from Greater London Michael Adeshiji, I cite you, sir. God bless you, sir. Hallelujah. bọ́dá mi agbábíàká kàbírù ọ̀sọ́lọ̀ ti ìsọ́lọ̀ àwọn ni wọ́n bà ilẹ̀ Àwórì jẹ́ àwọn ni wọ́n ń tú gbogbo àṣírí lọ́balọ́ba. Lọ́ba. Le bọ̀dá àmùdá tí gbogbo wa mọ̀ sí Tinubu àwọn ni wọ́n ń tú sí lọ́wọ́ nítorí pé divide and rule iwa, ká forí àgbò méjì sínú koto ó ti mọ́ wọn lára láti ìlú wọn ní ìrágbìjì mm, níbi tó ti ṣígun fún wọn tí wọ́n lé wọn kúrò nílùú orò ni wọ́n fi lé wọn kúrò nílùú ìyẹn bọ̀dá mi àmùdá ni mo ń sọ o mi ò sọ ti bọ̀dá mi kábíyèsí <laughs> aláyélúwà ẹ̀gbọ́n mi pàtàkì pàtàkì tó ń ta ẹbí ẹ̀ síta ọba kàbírù adélájà àlàní ọmọ mọ́rádéhùn tó kí ìdí síta tó wá ń tọ̀ sínú ilé ṣe rí ẹni tí ò bá ti láyọ̀ ọkàn ó máa parẹ́ ẹgbẹ̀yìn ni ẹ wojú ayé nítorí àbẹ̀tẹ́lẹ̀ selfish interest wickedness of the highest order in the royal family bọ̀dámi aláyélúwà abdulkabir ọ̀sọ́lọ̀ ti ìlú ìsọlọ̀ gbogbo àṣírí tó bá ń ṣẹlẹ̀ nínú àwórì òun ló ń tulé Tinubu lọ́wọ́ gbọ̀dá mm, mi iṣẹ́ lẹ̀ ń ṣe o nítorí kíni nítorí pé Wàsíù ló mú yín mọ́ báwo lẹ ṣe mọ Wàsíù orin lásán lẹjọ ń kọ ló ń kọ fún yín ẹdẹjọ dọrẹ ẹ̀yin ti gbàgbé wípé àwọn kan wà tó ti kọrin síwájú Wàsíù tó dẹ̀dẹ̀ pé wọn kò yún Àwórì kéré àwọn kan dẹ̀ ṣì wà tó jẹ́ pé ọ̀dọ́ tí wọ́n ń kọrin yẹn lọ́wọ́lọ́wọ́ ń sìn tí wọn ò dẹ̀ ṣe kíni tí wọn ò dẹ̀ kóyún àwórí ìkéré nítorí pé kò sírú èèyàn onínú onínú tí ò dáa bíi ti mọ̀dá <laughs> mi ọba ọsọ́nà kò sí nígbà yẹn àwọn èèyàn sì ń bẹ̀rù àmùdá ló fi ń jọba bọ̀dá mi à ń bọ̀ lórí ẹ̀. wọ́n ní kékeré la ti ń pẹ̀ka àrókò ìyá mi ẹ káàbọ̀ ìtùnú olúwa god bless you i love you like my mm, wonderful day i had a wonderful day mo jẹ pẹpẹ súùpù kan lénìí ó lágbára bí mo ṣe love yín nìyẹn. Hmm. wọ́n ní kékeré la ti ń pẹ̀ka àrókò tó bá dàgbà ẹbọ ńlá kàbìtìkàbìtì ló máa máa béèrè lọ́wọ́ ènìyàn. Hmm. ó mà ṣe o. èmi fúnra mi mi ò ní lè fọwọ́ sọ̀yà pé ibi báyìí tó bá tiẹ̀ bú mi níbì kan máa kọrí sílé bàbá mi wọn ò lè kọrí sílé torí pé wọn ò nílé bọ̀dá àmùdá Tinubu Mr Inubu wọn ò nílé wọ́n lè kọrí sí nítorí pé orò ni wọ́n fi ṣí wọn kúrò nílùú. <laughs> bógún bá jẹ lọ ọgbọ̀n àjẹbọ ẹ jẹ́ ká máa ṣọ́ra nítorí èní kọ́ nítorí ọ̀la ni n tá bá ṣe sílẹ̀ lénìí ó lè tàbùkù bálé ayé wa lọ́la ó lè tàbùkù bálé ayé àwọn ọmọ wa lọ́la ẹ yé jẹ́ ká máa ṣe àfẹ̀mí àfẹ̀mí bíi rúyìn tí bọ̀dá mi kábíyèsí ọ̀sọ́lọ̀ tó ń ṣe lọ́wọ́ yìí àwọn ọmọ yín á mo kàn ń ṣàlàyé fún yín ní bọ̀dá mi. ìwà ìbàjẹ́ jìbìtì àrékèrèkè yìí ó ti mú àmùdá adékúnlé ògúnlérè aka mr inubu ó ti mọ́ wọn lára láti inú ìlú wọn wá. àti inú ìlú wọn àti kékeré náà ti ń hu ìwà yẹn tọmọ bá dẹ̀ ti ń hùwà tí ò dá ọmọ yóò gbàgbàfọ̀ ó ń káṣọ wálé ẹ̀rọ ojú olè ẹ̀ mú. bọ̀dá àmùdá ó ti ń jalè yóò ti ń ṣèpátá ó ti ń ṣe gbogbo ẹ̀ ó máa kó àwọn ọmọkùnrin àwọn bọ́ìsì jọ tó máa máa da ìgboro ìrágbìjì tó máa máa dàrú tó máa máa lọ jà wọ́n lólè tó máa máa fa pátá ya. oníjàgídíjàgan ni wọ́n mọ̀ wọ́n sí nílùú olè arẹ́nijẹ arẹ́nita ògbówó èlé àti kékeré níwà burúkú yẹn ló ti mọ́ wọn lára yorùbá dẹ̀ máa ń sọ wọ́n níwà ọmọ ló mọ́ ọmọ ṣòkígbẹ́ màmá wọn jẹ́ hmm, ọlọ́run má ká bímọ tó máa kóni síta bí ọmọ bí ọmọ ọmọ ọjọ́ mẹ́ta hmm, ká má sọ pé ọmọ ọjọ́ mẹ́jọ màámi adékílékún mo kí yín ẹ káàbọ̀ mo kí yín tiyìtiyì mo kí yín tẹ̀yẹ̀tẹ̀yẹ mo rí yín láti apá bí ẹ ṣe ẹ káàbọ̀ sórí ètò. ṣẹ̀rí nígbà tí mò ń ṣe àwọn ìwádìí yẹn lọ mo rí i pé ọmọ ọba amin ọmọ ọbabìnrin tó tó di ẹrú nítorí ọmọ tó bí tẹnu ọ̀ka nìyá yẹn gẹ́gẹ́ bí abiyamọ ọkàn mi gbọgbẹ́ ṣùgbọ́n mi ò lè ṣe kí n má ṣe prógráàmù yìí nítorí dìmọ́ tí Tinubu ń kílẹ̀mù wípé òun lòun fẹ́ máa jẹ bàbá sọ pé lẹ́kọ̀ọ́ tó ní ọmọ Àwórì kankan ò ní ní ẹnu lẹ́kọ̀ọ́ tó ní ọmọ Èkó kankan ò ní ní ẹnu lẹ́kọ̀ọ́ máa tú ìtókù jáde o màá tu ìtókù síta o ó pọ̀ o fáìlì yín kún o <laughs> ṣùgbọ́n mo sì mú díẹ̀ jáde lénìí ibi tá a ti bẹ̀rẹ̀ ni obì òrìṣà tẹ lọ jí tó wá sọ ọmọọba ọmọọbabìnrin à ó mà ṣe o abiyamọ mà kú ọ̀rọ̀ ọmọ o èmi máa ta ọmọ náà dànù ni kì í ṣe ò kì í ṣe mo dájú máa ta ọmọ náà dànù ni ọmọ tó lọ jí nǹkan òrìṣà ìlú ṣe mọ̀ wípé báyìí là ṣe lu wa ìwọ̀n bòmíì ni ní Kẹ́nyà náà wọ́n máa ń ṣe ọdún iṣu mo fẹ́ wọn níbẹ̀ mo bí mọ́ ń bẹ̀ mo mọ̀ pé wọ́n máa ń ṣọdún iṣu tó iṣu tuntun bá jáde kí ọmọ Ìbò tó jẹ iṣu ní gbogbo àgbáyé ni wọ́n ti máa ṣọdún iṣu tuntun tó jáde ẹ rí wọn àwọn obìnrin wọn wọ́n á Kara. wọ́n á ṣe gbogbo ẹ̀ wọ́n á jó wọ́n á yọ̀ oníkálukú lè bẹ̀rẹ̀ sí ní lọ ra iṣu lọ́jà kó bẹ̀rẹ̀ sí ní jẹ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe máa ń ṣe nílùú ìrágbìjì ìrágbìjì jẹ́ ìlú tó jẹ́ pé wọ́n máa ń ṣe okòwò nǹkan ọ̀gbìn tó jẹ́ pé ìtò olórí nǹkan ọ̀gbìn wọn ni obì obì tí bí obì tí bàrùn obì ti bi ṣẹ́ tí bí ti tí tó bi bì sígbó obì abikú dànù lórí mi abikú dànù lórí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ mi síre ní ojú fọ́nrán lọ́wọ́lọ́wọ́ lẹ́yìn fọ́nrán àti àwọn tí wọ́n máa wo ni ní ìgbà mìíràn. Huh. ó mà ṣe o nígbà tí àsìkò àti ṣe ọdún tó pé kan pa obì kan fi wúre fún lù ú tó bá ti wúre fún lù tán oníkálukú lè máa ṣe títà àti rírà eh, obì àwọn tó fẹ́ ta obì wọn àwọn tó fẹ́ jobì gbogbo ẹ̀ wọ́n lè máa ṣe é ló ṣàlù bá bínú lọ́ bá dobi lobi ò bá yàn ṣẹ̀dẹ̀ mọ̀ pé wọ́n sọ pé ẹjọ́ ẹlẹ́jọ́ lobi kú sí wọ́n dá lẹ́ẹ̀kínní wọ́n dá lẹ́ẹ̀kejì wọ́n dá lẹ́ẹ̀mẹ́ hundredi kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀ ta ló ṣe nǹkan èèwọ̀ ta ló ṣe nǹkan èèwọ̀ nígbà tó pé nǹkan tó ẹ̀ òòṣà wọn tí ó tán gbọ́dọ̀ kọ́kọ́ pa obì àkọ́kọ́ fún ta lẹni tó ṣe nǹkan ẹ̀wọ̀ nílùú gbọrangandan ló lọ mú bọ̀dá mi àmùdá ara yẹn lọ sàn ni gbà ò nínú ilé wọn ó sàn dànù síta ni ṣe mọ̀ bíi pé kán sọ pé wọ́n lọ fi Ṣàngó wá nǹkan hmm. ó máa gbé ẹ àti nǹkan tó jí ó máa gbé ẹ síta gbangba ni. báwo ló ṣe ṣe báwo ló ṣe jẹ báwo ló ṣe ṣẹlẹ̀ báwo ló ṣe jẹlẹ̀ ọmọọbabìnrin ọmọọbabìnrin wọ́n ṣe lé wọn kúrò pé wọn ò gbọ́dọ̀ rí ẹsẹ̀ nílùú ìrágbìjí tí ojúmọ́ bá ti mọ́ kò gbọ́dọ̀ wọnú ìlú ẹ gbọ́ nígbà tán bá ní kéèyàn má wọnú ìlú lọ́sàn gangan wọn gbọ́dọ̀ rí nínú ìlú lọ́sàn gangan tó bá foru wọ̀lú ṣòru yẹn náà ló máa kúrò bí ìyá ẹ̀ ṣe ta kan nìyẹn báwọn òbí ẹ̀bọn ṣe ta kan tó fòru tó fi kúrò nílùú nìyẹn. Hmm. ó mà ṣe o ètò ń tò ìyá mi àjọkẹ́ adéjọkẹ́ àjọsẹ̀ ètò ń tò ètò ń tò ètò ń tò nígbà tí kì í ṣe pé o mọ̀ wípé nínú ìlú wa yìí o èèyàn gbọ́dọ̀ ṣe nǹkan kan bí irú bẹ́ẹ̀ mi ṣe jẹ́ ọmọbabìnrin yìí ń sìn mo ti fira mi ṣe example níjẹta àbí lọ́jọ́ wo gbogbo ọmọ Àwórì pátápátá a gbọ́dọ̀ fẹnu kan ejò ní jíjẹ nítorí pé ó ní í ṣe pẹ̀lú bàbá ńlá wa ọlọ́fin ògún fún mi nírè arúgbó erè tó fàwọ̀ jẹ èèyàn ìwọ wá lọ sọ pé nítorí pé orí inú ẹ bá tòde ẹ jẹ jàgídíjàgan ó lè jìbìtì tó ń ṣe káàkiri ìgboro fapátá ya fabra ya mọ́yàn lọ́rùn máa lọ jí wọn ní nǹkan kó kiri ìlú. tó bá ti ń wá nǹkan pé ní nǹkan kan sọnù wọ́n ti mọ̀ pé bọ̀dá mi àmùdá ló gbabẹ̀ kọjá òun àtàwọn àwọn ẹmẹ̀wà ẹ̀ tọjọ lọ síléèwé bó ṣe di ẹni tó yẹt tó fi di aláàrù lóyìnbó nìyẹn ṣerú ọmọ bẹ́ẹ̀ ṣe é ṣe dànsákì sí mo dẹ̀ mọ̀ wípé eh, ìyá bọ̀dá mi àmùdá mi rò pé náà ṣàlàyé yẹn délẹ̀ torí nǹkan ìtìjú ni pé wọ́n ṣígun fáwọn wọ́n fi ọ̀rọ̀ lé wọn kúrò nílùú ni pẹ̀lú ọmọ kó tó di pé ìyàwó àbíbá wọ́n gbà á sọ́dọ̀ débi pé orúkọ ọmọ wọn tó kú wọ́n pààrọ̀ ẹ̀ wọ́n gbé e fún kinní burúkú yìí kábíyèsí ọlọ́run kò sáṣe gbé àṣepamọ́ ló wà gbogbo nǹkan tó ní kálukú bá mọ̀ kó tẹra mọ́ tó bá ti wà tó bá ti ní ayọ̀ ọkàn ó máa ṣẹ̀sìn gbajúmọ̀ gbẹ̀yìn ni bọ̀dá àmùdá kọ tí mò ń sọ fún yín látijọ́ yìí nìyẹn pé kẹ́ rọra fi àwórì sílẹ̀ èèyàn tiẹ̀ máa ń ah, ah, wa jẹ ọ̀rẹ́ wa tà ọ̀rẹ́ o tún sọ fún wa wípé ìwọ ló ń ṣe wá o tún so tún fọwọ́ sọ̀yà o kò tún wá dúró ń bẹ̀ o tún wá gbé Wàsíù <laughs> ẹni tí kò ní ẹnu nínú ibi tí bàbá àti ìyá ẹ̀ tí wọ́n ti bí ju pé kó kàn lọ síbẹ̀ kó lọ kọrin fún kó lọ kọrin fún wọn lọ tó bá fẹ́ ṣe nǹkan bàbá Adétọ̀nà ọba Adétọ̀nà táwọn náà tán mórí ìṣẹ̀ṣe tán dorí ẹ̀ kodò ń sìn wọ́n gégùn sílẹ̀ wípé ẹnikẹ́ni tó bá sọ pé wọ́n fẹ́ fi Wàsíù jẹ ọba ní ìlú Ìjẹ̀bú báyìí kàsà báyìí káwòdì bó ṣe máa rí nìyẹn. òun ni ìwọ bọ̀dá mi bọ̀dá mi sùmọ́nù ọ̀sọ́lọ̀ tìlú sọlọ̀ torí kò sí bá a ṣe máa perí ajá tà ní perí ìkòkò tá a máa fi sè náà ni kò sọ̀rọ̀ tá a máa sọ bí ìgbà tí kí lorúkọ ẹ ti ń jẹ́ eh, ààrẹ ọ̀nà kakanfò Ganiu Adams ta ló ń pè ta ló ń pè o kí lẹ̀ ń pè sí o ṣe ń pè sórí WhatsApp ni ṣe fẹ́ dá sọ̀rọ̀ ni àbẹ̀wò lẹ fẹ́ ṣe ń bẹ̀ àlè ẹ má bínú ẹ má bínú ẹ má bínú jàre ẹ má dáhùn yẹn lóhùn ṣígbà yìí ló yẹ kó máa pè mí tí mo dẹ̀ sọ fún wọn pé mo fẹ́ ṣe program One ń wá mi kiri lórí program ni <laughs> ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ fún mi just one second. má bínú níbo ni mo sọ̀rọ̀ dé bàbá ṣeré ajá àṣeré ìkòkò tá a máa fi ṣe oh my days. I'm on live program ó yẹ kẹ́ join mi níbẹ̀ ni I'm on live program I'm on live program I'm on live program. I'm on live program. kò sí bá a ṣe máa sọ nǹkan tí a ní máa wú gbogbo ẹ̀ jáde ibi tí mo sọ̀rọ̀ dé thank you lord ààrẹ ọ̀nà kàkàǹfò he commended you mr amuda hmm? pé kò sí tó bá sọ pé nǹkan dàrú nǹkan bàjẹ́ ní nàìjíríà orúkọ yín máa yọ jáde ń bẹ̀ ṣáà ní àbá. ṣé wá rí kábíyèsí elédùnmarè ṣé rí àwọn tó máa ń ṣe bí ọlọ́run mọ̀nà tó máa ń gbà mú wọn ẹ wo ọmọ wọn tó kú lọ́jọ́ sí ó dójú tì wọ́n báwọn náà ṣe dójú tì ya wọn kábíyèsí elédùnmarè mutí kiri mutí máa yáwó kiri di nọ́nsẹ̀nsì wọ́n bá ṣíìpù ẹ̀ wọ́n wọ̀ sọ́kọ̀ wọ́n kúrò ní nàìjíríà gbẹ̀yìngbẹ̀yìn ẹ̀ nǹkan wọ́n fi sànjọ́ náà ni. tọ́mọ ẹ bá ń ṣe Hmm. tètè ya gbà lọ́wọ́ ẹ̀ nínú eyín nínú èékánná nínú kẹ́ ẹ jókòó léra yín lórí tó máa fi yọwọ́ kúrò ńbẹ̀ nítorí tá lọ bá lọ àbọ̀ àbọ̀ ààrẹ ọ̀nà kákàǹfò Ganiyu Adamu wọ́n ní kò sí bíwì kankan ṣe máa bàjẹ́ ní Nàìjíríà tó máa sọ pé wọ́n bà tèèyàn jẹ́ àbí wọ́n ń plan nǹkan kan kó dáa tó bá ti dàrú báyìí bọ̀dá ó máa lọ́wọ́ bọ̀dá àmùdá ń bẹ̀ ṣáá ni. captain ni wọn làwọn dádì wa bàbá wa eh, Matthew Olúṣẹ́gun Ọbásanjọ́ hmm. ẹ wo ibi tọ́jọ́ orí yín dé bàbá gbogbo yín ẹ wo ibi tọ́jọ́ orí yín dé ẹ̀ẹ́dẹ̀ ronú ọ̀la ẹ ronú ibi tẹ́ máa sùn sí. Si anyway ẹ lè ronú bí tẹ́ máa sùn sí ìdí tẹ́ fi lè ronú bẹ̀ ni pé ẹ ti ṣàwù ọ̀dájú ẹ ti fomi ata ẹ ti fi bọ́jú gbogbo àwọn nǹkan àlùmọ́nì nàìjíríà tẹ́ kó dànù síta tẹ́ bá kú tòyìnbó ni èmi ò ní kọ́mọ iléèwé má já o kó ṣáà ti má ta eje sí mi lára ni ìdẹ̀ ní kí wèrè kó má sun òkú ìyá ẹ̀ kátẹ́gbọ̀n ṣá ti má fẹ́ gbẹ̀ǹkulé bàbá tèmi kọjá. boda muda, bọ̀dá àmùdá ẹ jẹ́wọ́ lọ́rọ̀ àwórí o nítorí oníjọ̀gbọ̀n ta la ṣe ní oníjọ̀gbọ̀n lébi tèmi gbogbo àwórí nílé lóko lẹ́yìn odi ni wọ́n dúró lẹ́yìn mi ló dẹ̀ gbà mí ní ọmọ bẹ́ẹ̀ ni ọmọ tó dángájíá ọmọ tó mọ̀rọ̀ sọ ọmọ tó mèsì ọ̀rọ̀ ọmọ tí kò ní gbétí létà gbogbo àgórí pátápátá nílé lóko lẹ́yìn odi àtọmọdé àtàgbà tóyún inú àtàṣe ẹ̀dí àtàwọn bọ̀dá mi mm, òkò mi rí ẹran dà sínú tènìyàn náà àwọn náà ń sọ lẹ́yìn ìyẹn bọ̀dá mi eh, Abdulkabir aláyélúwà aláyélúwà ọba Abdulkabir Alani Adélàjà ọmọ moradéhùn agbábíàká mo máa bẹ̀rẹ̀ sí ní ṣí ṣáptà yín padà. mo máa bẹ̀rẹ̀ sí ní ṣí ṣápítà yín padà lórí ọ̀rọ̀ ọba Ọ̀ṣọ́dì kò ṣe Ọ̀ṣọ́dì àjọ máa ná tán bí owó ni. ẹ má ṣì mí gbọ́ o Musiliu àbúrò mi ni o bẹ́ẹ̀ ni àbúrò mi ni àwórì ni ẹ̀jẹ̀ mi ni ṣùgbọ́n oníkálukú ní agboolé ẹ̀ o ò lè fi agboolé bàbá tiẹ̀ sílẹ̀ kó sọ pé inú agboolé alágboolé ló ti fẹ́ lọ jẹ mọ́gàjì kò ṣeé ṣe kò wá nítorí pé àwọn kan ni wọ́n ti ẹ̀ fi ọ̀rọ̀ yẹn ṣe ọmọ náà ni wọ́n rán sí náà níṣẹ́ mọ̀ pé mo dẹ̀ ń sọ fún ẹ. nígbà tí ọ̀rọ̀ wọn gún ẹ wọn ò gún ẹ irọ́ irọ́ òótọ́ òótọ́ gbogbo ẹ̀ ojú ọlọ́run ló ṣe torí àpábi tán ti gún ẹ àrí ẹni stitches àrí nǹkan kan ṣùgbọ́n ìyẹn kọ́ la tiẹ̀ fẹ́ sọ. nígbà tó padà dé I did a program mo ní ọlọ́run fi fẹ́ tún ẹ tó ní o ìyẹn tó bá mọ ẹlẹ́ẹ̀kejì yìí lò wọ́n ní Ọlọ́run fẹ́ fi tú ilé ayé ẹ̀ tò what do you want tó bá fẹ́ jọba lọ jókòó sí ilé bàbá ẹ̀ ó dìgbà tó bá bá kàn ẹ̀ nílé bàbá ẹ̀ náà. bí mo ṣe jẹ́ ọmọbabìnrin níṣẹ̀rẹ́ ọlọ́fin yìí ìdílé mẹ́rin ni wá kí n wá sọ wípé pẹ́pẹ́sẹ́ o bẹ́ẹ̀ ni ọba tu láti ṣẹ́rí ọlọ́fin ni mí o ọmọ káfọpa wà káfàjẹwà káfò gèdègèdè ọwà kọ̀dé ṣẹ́rí mọ́lé ọmọ eríwó ọpẹ ẹgbẹ̀rún ọ̀jẹ̀ àkẹ́sàn lẹ́rí ni mí ọmọ agbẹ̀bí òmùwẹ̀ ọmọ agbẹ̀bí ayé tó tún gbẹ̀bí ọ̀run táwàkálítù lórúkọ mi ta ni mò ń bá sọ̀rọ̀ o adépẹjú. táwàkálítù ni mò ń jẹ́ ọmọ tádé ṣe tẹ bá fẹ́ mọ̀ mí dáadáa ọmọ tádé ṣe ọmọ sábìtù ajílàrán ẹran òjèwé olóbùtújẹ òjìkùtù pilẹ̀ ọ̀rọ̀ ìdílé onígbàkulé èmi ò ń ṣọmọ tó ń fọwọ́ òsì júwèlé bàbá ẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ ìṣẹ̀rẹ̀ ọlọ́fin ni mí ọmọ pápákùkù àmúroké gẹ̀bẹ̀ ọmọ onílù kan gẹ́dẹ́gẹ́dẹ́ ọmọ onílù kan gẹ́dẹ́gẹ́dẹ́ ẹlẹ́rú ò gbọ́dọ̀ ju àfọlọ́mọ nìkan ló ń jo àìgbowó oṣù lọ́wọ́ àkẹsàn ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ òsù á kọ́pá kaje á gbọ̀run alákejì lọ ni bẹ́ẹ̀ ni <laughs> wọ́múwọ́múwọ́ ṣé mo ti dá yín lóhùn ìyá mi adépéjú ọ̀ṣímọ́sù ṣé mo ti dá yín lóhùn gbére o a máa júṣe o. <laughs> èmi lọ arúgbó èrè tó fàwọ̀ jèèyàn bẹ́ẹ̀ dódò ẹ pààrọ̀ bẹ́ẹ̀ dódò ẹ padàgbà ìgọ́ngàn inú odò lẹ pajẹ ẹni bá tíráyè. Hmm, ẹ gbàgbé ẹni ṣe christian náà lẹni tó ń sọ̀rọ̀ yes i'm a confirmed pre pre prophetess of jehovah almighty lọ́wọ́ nínú ọ̀rọ̀ sọ ṣùgbọ́n Jésù confam mi àṣemèrè Jésù. program bílẹ̀ tí mo dẹ̀ ń ṣe àwọn actor àwọn actresses kò di kò kò kò bìlítù wọn wọ́n ṣe wọ́n ṣe eré Ṣàngó wọ́n ṣe eré ọba wọ́n ṣe eré Ọ̀ṣun wọ́n ṣe gbogbo ẹ̀ ṣé ìyàtọ̀ ṣé yẹ yọ nǹkan kan kúrò nínú ilé ayé wọn I'm a Christian by choice and I'm a confirmed prophetess ṣùgbọ́n èmi máa ń forí tèmi pamọ́ ni mo rí ìran kan lénìí <laughs> nírọ̀lẹ́ kó tó di pé mo lọ wẹ̀ mo jí báyà yà mí ṣe gbìgbì gbìgbì gbìgbì. nítorí pé wòlíì kan máa ṣe ẹ̀sìn wòlíì tí ń ṣẹ̀sìn ní nàìjíríà ẹ̀sìn tẹ́lẹ̀ yìí máa ó máa bù wáyà. wọ́n rí gédégbé gédégbé omo ti tó dẹ̀ gbé ọmọ tí wọ́n dẹ̀ wọ́n dẹ̀ wọ́n slit ọrùn ẹ̀ báyìí wọ́n dẹ̀ ń da ẹ̀jẹ̀ ọmọ yẹn wọ́n dẹ̀ ń dà sínú sínú igbá. Hmm, ṣùgbọ́n nígbà tá lọ lọ àbọ̀bọ̀ ẹ jẹ́ ká fi yẹn sílẹ̀ bọ̀dá mi àmùdá mo tún padà sórí ọ̀rọ̀ yìí ẹ jáwọ́ kúrò lórí ọ̀rọ̀ àwórí o gbogbo nǹkan tẹ́ ẹ ṣe lé ní pátápátá wípé kí meeting PDP tí wọ́n fẹ́ ṣe ní TBS lẹ́ni kó má hold you really tried gbósà for you ẹ gbé sórí sórí nẹ́tíwọ̀kì wípé kán má lọ sí Lagos area o wọ́n yìnbọn ń bẹ̀ o wọ́n ń ṣe kinní kan o gbogbo ẹ̀ pátápátá ni mo ní àní ọmọ bíbí rẹ̀ Àwórì ni mí sẹ́ẹ̀ gbogbo Àwórì dúró ọdúró sẹ́yìn mi ní gidigba pé káre ọmọ ọlọ́fin ráyè ìyẹn ò ní pé tí ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin bọ̀dá mi ẹ̀yin bàbá mi tẹ̀jọba tẹ bá ẹ bá ṣe kinní màá fún yín ní tiyín náà ẹ̀yin náà ẹ mọ̀ mí bẹ́ẹ̀ tá bá dẹ̀ dénú yàrá màá dẹ̀ kúnlẹ̀ kábíyèsí ẹ̀yin náà ẹ bá má ti ṣe bẹ́ẹ̀ débi tí máa gbé yín síta gbangba. ṣùgbọ́n lórí ọ̀rọ̀ eh, ọba tí Musiliu fẹ́ jẹ yìí I want you mo ní ọlọ́run fún ẹ ní oore ọ̀fẹ́ ṣùgbọ́n oore ọ̀fẹ́ yẹn ìwọ ló máa fọwọ́ ara ẹ ṣe tí ò bá ní dorí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ ẹ̀ dẹmọ́ra ẹ lọ́wọ́ o wá ti wá sọ orí ọ̀fẹ́ ọ̀hún sìn o ti wá fẹ́ sọ di ẹ̀dẹ̀mọ́ra ẹ lọ́wọ́ nítorí kíni nítorí pé o sọ fún Tinubu that you want to be to be in a, one of their uh, executive ní Aláùsá kí ni ṣe ipò wo ló sọ pé kàn tiẹ̀ fún ẹ náà but sítorí pé wọ́n mọ̀ wípé báwo ló ṣe máa ṣe tí Musiliu MC Olúọmọ ọmọ fọgòfọgò ọmọ gúnbẹgúnbẹ tó máa máa bá wọn jókòó sínú house of rep wọ́n wá wò lọ wọ́n wá wò bọ̀ ooo wọ́n ní ẹ̀hẹ́ plan táwọn tí ń plan bọ̀ látijọ́ yìí káwọn execute ẹ̀ ń sìn. ṣe mọ̀ pé Wàsíù ti kọrin kò sọba lóṣòdì olú ọmọ ló wà ńbẹ̀ ó ti kọ tipẹ́tipẹ́ Bàrúsátì náà kọrin kan mo láìkí Bàrúsátì ẹ̀mí wà lára bàbá yẹn ṣe mọ̀ pé nínú àwo kan wọ́n ṣe jáde wọ́n ní àwọn ríran ṣùgbọ́n gbogbo wa ijó la ń fi gbogbo ẹ̀jọ́ nígbà yẹn tán ní ìjà pẹ́ǹtùká O bọ́ sí nàìjíríà ẹlẹ́yàmẹ̀yà ẹ̀yin tẹ́ bá gbọ́ orin yẹn ṣètò wa mọ̀ wípé nínú rẹ́kọ̀dù kan mi ò rántí rẹ́kọ̀dù yẹn tó pa owó yẹn ó ní wọ́n ń pe wèrè ní wèrè ní ó ń fà pé ewúrọ́ jiyán ó ń fà pé ewúrẹ́ jiyán pàrọsàtì <laughs> gbayì ibà ó ní wọ́n ń pe wèrè ní wèrè ní ó ń fi tan àgùntàn jẹ́ka wọ́n ń pe wèrè ni wèrè ní ó ń gẹṣin lọ́sàn-án ó ń gọmọ ènìyàn lóru gbogbo ohun tẹ́ ẹ̀ ṣe pátápátá gbogbo ohun tó mọ̀ gbogbo ohun tí barista mọ̀ nígbà yẹn <coughs> òun ni wọ́n fi ń ṣe kí ni ni wọ́n fi ń pòwe fún wa nígbà yẹn ṣùgbọ́n we were all too busy dancing and jubilating aròpórin ni wọ́n ń kọ ṣùgbọ́n àwọn nǹkan tí wọ́n ń sọ ìjìnlẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò ṣe ń là mọ́lẹ̀ sọ ó ń fa pé ewúrẹ́ jiyán ó ń fi tan àgùntàn jẹ̀ka ó ń gẹṣin lọ́sàn-án ṣé ó yẹ kó jẹ́ pé Wàsíù ló máa jẹ Máyégún ni <laughs> wọ́n pàdé níbì kan ni wọ́n pàdé níbì kan àrà ẹ wò lẹ́yìn ọdún méjìlá ni bàbá Aláàfin yìí ṣe wá ṣe kíni <laughs> Barrister jọ̀wọ́ sílẹ̀ fún Wàsíù. pé wò ó kẹ́kọ̀ọ́ òun rọra máa lọ ń tòun jàre lọ forí kó jábí yẹn wá wàá jẹ̀yà yẹn wàá mú mi sí máa wòran ṣẹ́rí èmi ò kí déédéé gbọ́ orin kí n bẹ̀rẹ̀ sí ní jó màá kọ́kọ́ jó màá kọ́kọ́ mástà orin tí wọ́n màá kọ́kọ́ màá kọ́kọ́ mástà ọ̀rọ̀ tí wọ́n sọ ní kọ̀ọ̀kan irú ẹ̀ ni orin ẹ̀ máa yọ́nú sí wọn nígbà tó lọ dóyàwó aláàfin tán káriwo bẹ́ síta tí gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ dìtẹ̀ gbàgbàgbàgbà gbogbogbogbogbà gbàgbàgbàgbà tí gbogbo blọ́gà ń gbé káàkiri mi bá wọn gbé sórí wọ́ọ̀lù mi mi bá wọn sọ nǹkan kan nípa ẹ̀ ǹjẹ́ gbọ́kàn tún sọ nǹkan kan nípa ẹ̀ mọ́ ó lọ ṣe ọ̀rọ̀ hùnhùn inú ẹlẹ́dẹ̀ ló ń gbé àṣegbé orin tó gbé jáde nìyẹn ẹ máa yọnu sóhun. So ìrọ̀nù ọlọ́mọ ọba lẹ máa máa ó ń pe àyájọ́ burúkú lẹ́yìn lórí ẹlòmíì tí wọn bá tí ì play rẹ́kọ̀dù yẹn. àwọn orin kan wà that you don't have to copy. You don't have to copy it. ẹ worú bọ̀bọ̀ tó sọ pé òun ṣàṣù àbí ṣùṣà àbí báwo ló sọ pé ó lóun wèrè akọrin ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ mo lọ́mọ tèmi o mi gbàdúrà kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí o ṣùgbọ́n ó ti fẹnu ara ẹ̀ sọ ó ní òun wèrè olórin look at Naira Marley kí ló forúkọ ara ẹ̀wé ó forúkọ ara ẹ̀wé owó. gbà tí wọ́n máa jáde òun náà tún wá ó wá sọ ọ̀rọ̀ kan nínú kinní ẹ̀ tí mo kà lénìí lórí Instagram ó ní all eyes are on me ó ti pòwe ara ẹ̀ sílẹ̀. Si ọmọkùnrin yìí kí lorúkọ ọmọkùnrin yìí tí ó kú gbà yẹn tí gbogbo nàìjíríà bẹ̀rẹ̀ sí ní pariwo bẹ́ẹ̀ ni ìfúnra oníkọ́ ló máa fẹnu ara ẹ̀ pé kú bẹ́ẹ̀ ni ó lóun wèrè olórin ẹ kí lorúkọ ọmọ yìí o kí lorúkọ ọmọ yìí o orúkọ ọmọ orin ẹ̀yẹn trend gan tó ní tóun bá kú kó má sunkún fún un He knew he was going to die because what they requested of him, he could not give them. Yeah. Mama Padawa, Mama she Mo máa maybe lost all that. That Green. God bless you. wọ́n mú wọnú kinní yẹn ha ńgbà tán ni kò wò báyìí tó rí nǹkan tán ni kò fi sílẹ̀ báyìí tó lóun ò lè fi sílẹ̀ wọ́n ní wọ wọ́n máa mú ẹ balẹ̀ ni ó ní don't cry for me. He said this. Mo trend gan o bí mo ṣe like orin ìbílẹ̀ tó mo trend mo dẹ̀ máa ń gbọ́ orin yẹn mo máa jókòó báyìí mo máa gbọ́ nǹkan tí wọ́n ń mo máa gbọ́ èyí tí wọ́n ń sọ mo ìmí báyìí a ti ṣe analysis ikú ara ẹ̀ but people are just dancing you are just dancing you are just flowing tí ọtí bá ti wọnú ara you don't understand the message they are passing across. wà tí mi ò gbọ́dọ̀ máa sọ ẹ̀yin actress ẹ̀yin entertainers ẹ lọ ṣọ́ra Hmm. actress kan máa ṣe ẹ̀sìn kan láìpẹ́ yìí á ju ti bọ̀dá ṣọ̀gòdélé lọ. ohun tó gbé bọ̀dá ṣọ̀gòdélé tí mo máa ń pè wọ́n ní ṣọ̀gòdélé tó jẹ́ pé orúkọ wọn Eh, kí ló tiẹ̀ lórúkọ wọn orúkọ ìgbà yẹn pé orúkọ burúkú yẹn ti tó ń jẹ́ kiri bọ̀dá àmùdá eh, bọ̀dá àmùdá adékúnlé ògúnlérè tí mo máa ń pè wọ́n ní eh, ṣọ̀gọ́délé mm, tọ́láwọn jẹ́ mr inubu uncle mm. i love you. I commend your wisdom. But it's not a do or die thing. You have it all. See what you ẹ jí láàárọ̀ ẹ máa ní kó máa lọ da owó fáwọn ẹdìyẹ yín. Hmm. Àwọn èèyàn ló ń pè lẹ́dìyẹ yẹn o àwọn tó máa ń tọrọ owó bá ti jí láàárọ̀ ṣáwọn ẹdìyẹ yẹn ti dé you are calling human being ẹdìyẹ nítorí gbogbo àwọn owó agbèrò tí wọ́n gbé fún yín ẹni ẹni ẹni ẹni ẹ̀yin nìkan ẹ wo ohun tẹ́ gbé sínú ilé tẹ́ fi ń kówó sí you turn yourself to be God please. Now I want to reason with you, sir. Hmm? I want to reason with you. Honestly, I'm not going to, you know, I'm not joking this time around. Sir, Your Excellency, my big brother, you need to retire. Let it go. Let it go with pride. And when I mean let it go, let it go completely. Don't be like Baba Obasanjo. Tó jẹ́ gbogbo gbogbo nǹkan làwọn náà ṣì ń tojú bọ̀. Ẹ wo Baba Obasanjo, Baba Matthew. Age is no more on his side tó bá tiẹ̀ ṣe nǹkan tó ṣe fún yín yẹn ó ṣiṣẹ́ o ah, nǹkan tó ṣe fún yín yẹn ó ṣiṣẹ́ mm-hmm. ó ṣiṣẹ́ gan-an ni títí dì sìn nǹkan kan ṣo tí wọ́n sọ fún yín níbẹ̀ ni pé tó bá yá ẹlẹ́mìí àgbà. ẹ ń hùwà ọlọ́run ẹ hùwà ta ni máa mú mi ẹ hùwà without me people can't survive Ọ̀tà farm ti gbogbo Nàìjíríà ni ẹ jókòó lé lórí gbogbo nǹkan to bá ń ṣẹlẹ̀ Nigeria. you want to have a say come on ẹ wo bẹ́ẹ̀ ṣe ẹ mọ̀ ẹ wo be ṣe kù. ẹ wo bẹ́ẹ̀ ṣe kù àgbàlagbà mi máa ń ṣe nǹkan gbà mí tó máa rò pé bóyá òun kò ń káàchì fún ni it's nothing but a pure disgrace a shameful act. wọ́n fídíò yín just for few seconds níbi tẹ́ ti ń jó I looked at you and I shook my head only if you knew Only if you understand what that few seconds of video meant to people, to sensible people. Uncle Amuda, come on. You've had it, love. You've had it all. ẹ má yẹ kóbìnrin tì yín pa o mo mọ̀ pé ìyàwó yín á nínú má gbà fún wọn <laughs> abánidá ò ní bá ní débẹ̀ nǹkan tí mo ṣá mọ̀ ni pé lọ́jọọjọ́ kan ṣá gbogbo a máa ṣe hmm. ṣe hàn pé lágbèsí múngbà tí Ọlọ́run tó tó mímí ìyè sí wa tó a ṣe hmm ó then what will become of you. gbogbo ètè tẹ́ ẹ you really belittle yourself you really tried meeting tó yẹ kó bẹ̀rẹ̀ ní ten o'clock láàárọ̀ ro. gbogbo àwọn èèyàn tí TBS to kún lọ bìbà ẹni kọ́ bẹ̀rẹ̀ sí ní announce káàkiri ẹ wọ́n pààyàn ní area eré abẹ o kọ má lọ síbẹ̀ o ẹgbẹ́ sórí pépà ẹgbẹ́ sórí kíní ẹgbẹ́ káàkiri káàkiri ẹ̀yin tẹ́ bá bàbá yìí ṣiṣẹ́ bí yìí you think you are earning money but you yourself you are digging your own grave because what goes around comes around. To you, you are working, you are doing your work. Baba sọ pé kẹ́ lọ kọ́ ẹ̀yin náà lọ kọ́. Kí meeting yẹn kó má bàa lè hold. Ṣùgbọ́n àwọn alálẹ̀ ẹ̀fún ṣe. Gbogbo àwọn PDP gọ́vnà tẹ́ẹ̀fẹ́ kan wà ń They came pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ṣe pẹ̀lú gbogbo fóònù kan tẹ́ make. Wọ́n wà lórí line twenty four ni láti ìdájí ni mo ti wà lórí lórí tẹlifóònù alógidi ọmọ Àwórì ni mi mi ò dẹ̀ ṣe pa mi ò ṣe kàn lóògùn ẹ kàn máa gbà mí bẹ́ẹ̀ náà ni ẹ máa gbà mí bẹ́ẹ̀ náà ni ọlọ́run ò ní fẹ̀mí mi lé yín lọ́wọ́ ìyẹn dá mi lójú ọlọ́run bá mi ọlọ́run ṣe promise yẹn fún mi máa lo one hundred and twenty-five tí n one hundred and twenty-four gbogbo yín le free láti bẹ̀rẹ̀ sí ní ṣaagùn mo fún yín lọ́wọ́ free of charge tí n bá pé one hundred and twenty-four ọlọ́run fún mi ní one hundred and twenty-five tí n bá pé one hundred and twenty-four ọjọ́ tí one hundred and twenty-four ẹ bẹ̀rẹ̀ sí ṣaagùn ni mo fún yín láyé jokes apart ẹ̀yin bàbá mi méjèèjì I cherish both of you because you had that wisdom but you are not using it to develop your own country you are using it to develop other people's countries. owó tẹ̀ ń kó ẹ̀ ń kó wá sí ọ̀dọ̀ àwọn westerners they are using it to build their own countries. Baba, ọmọlówó òdùrú ajífẹgbẹ ṣeré àwí ìmẹnu kúrò ní tòwu ọdún mẹ́jọ lẹ lò ẹ wo bílẹ ẹ wo bí títì ṣe rí òjò ń rọ̀ ẹ bá gbádá sílẹ̀ ẹ̀yin àti dírìvà ẹjọ ń ṣe ṣàlà ẹ ń ṣe ṣòlò nínú ẹrẹ̀fọ̀ what a shame. ọkù Tinubu wọ́n lọ bá yín pààrọ̀ ìfun yín àtẹ̀dọ̀ yín àti gbogbo ẹ̀ ẹ lọ ṣe dialysis ẹ lọ ṣe gbogbo ẹ̀ ẹ lè ṣe ní Nàìjíríà ẹ lè import gbogbo àwọn machineries yẹn kẹ import wọn wọ Nàìjíríà kọ́ tiẹ̀ sọ pé kẹ́ tiẹ̀ fúnra yín lórúkọ yẹn kẹ ẹ pè ní bẹ́ẹ̀ tẹ̀ fẹ́ pè lórúkọ Tinubu náà ṣùgbọ́n I would have loved you to use your mother's name because the woman suffered just for nothing all because of you she sold her dignity kẹ ẹ pè ní Àmọ̀dá Adékúnlé Ògúnlérè Memorial Hospital You did not do anything. Àwọn wèrè kan jáde síta in your name. Wọ́n ń pín recharge card two hundred naira. Wọ́n dẹ̀ ń ṣépè fáwọn èèyàn pé tí wọ́n gbọ́dọ̀ dìbò fún yín against twenty twenty three presidential election. What do you need to become a president for? Bíbélì sọ pé aṣiwèrè ń kó ọrọ̀ jọ láì mẹ́ni tó máa ná ẹni tí ò mọ̀ bóyá òun máa dọ̀la tó ń dọ̀tún la ẹni tí ò mọ̀nà tó ń dá pàdépàdé lọ̀rọ̀ yín dádì mi ẹgbó ẹ̀tọ́ omi ìgbèrò kú sí yín o ọlọ́run ọba ló lẹ̀ mí lọ́wọ́ o come on bow down and see how host of angels how the spirit of your mother your real mother, will be at peace. Mama to Mogaji náà. You think she's happy with you, with all that you are doing? She's not. Because you don't, you, you, you, you've become a, a, a, a, Like, sorry, sir, with due respect, a monster. Nígbà tẹ́ ń pe àwọn ènìyàn ẹlẹ́ran bíi ti ẹlẹ́ran ara bíi ti tí omi àti ẹ̀jẹ̀ tó wà lára wọn. Tẹ́ ẹ sọ pé kó lọ da owó tó bá dọ̀tí ẹni kó máa lọ dà fún wọn páwọn ẹ̀dìyẹ yín ni wọ́n. ṣé ẹ̀yin lè dá èrà hmm. alágbára máa rọra ilẹ̀ yọ̀ o. ìyá mi kọ́ ló ń bá mi fọ̀run kẹ orun yìí ni màá fi kásẹ̀ ńlẹ̀ a ní bọ̀rí mi lọ́kọ̀ọ̀kan inú àbàjẹ́. bọ̀rí mi lọ́kọ̀ọ̀kan ọkàn wọn àdàrú kí ló ń bá yín lọ́kàn jẹ́ alábòsí ara ẹ alábòsí alówó alábòsí akọ́lé alábòsí abímọ alábòsí á níyì láwùjọ ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí àní kì í dára pọ̀rí mi lọ́kọ̀ọ̀kan ọkàn wọn àdàrú <laughs> ìyá mi ò ọrùn rí ẹ o bẹ̀rí mi lọ́kọ̀ọ̀kan inú yìí àbàjẹ́ kí ló ń bà yín lọ́kàn jẹ́ náà alábòsí ara yín alábòsí alówó alábòsí akọ́lé alábòsí abímọ alábòsí àgbáyé rẹpẹtẹ láyé ṣùgbọ́n àtúbọ àtúbọ̀tán alábòsí alẹ́ ẹkún ni ẹ wo ṣéwù ṣàgàrí ọmọ márùn-ún ló kú fún lọ́jọ́ kan náà <laughs> yẹn náà ń pè látúbọ̀tán what a <laughs> Take a bow. Don't listen to anybody. Ẹ wo gbogbo rice tẹ́ kó kúrò nílùú. Àpò rice ẹyọ kan di twenty six thousand. Àti ti Thailand Ati tí wọ́n import Ati tí wọ́n export O di twenty six thousand naira. Ẹ̀yin lẹ́dẹ̀ kó gbogbo rice kúrò nílùú. Ẹ kó gbogbo rice kúrò nílẹ̀. ẹ dà sínú warehouse wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bá yín dì í ìyẹn lẹ máa fún wọn pé kán fi dìbò fún yín ní two thousand and twenty-three are you sure èmi gan tí mò ń sọ̀rọ̀ yìí ọlọ́run ọba ni mo gbọ́kànlé táwa kálí tó wà lálàá gbogbo àwa tá a jọ wà lórí kinní yìí àtẹni tó wà lẹ́yìn àtẹni tó fojú pamọ́ àtẹni tí ò fojú pamọ́ àti ẹni tó máa wò lọ́la ọlọ́run ọba ló déédéé. ẹ̀gbọ́n bí bàbá bàbá Yusuf ṣe kọ́ ni ọlọ́run ọba ló déédéé. Hmm. ẹni ẹ̀mí ẹ̀ bá ṣì wà ẹ má sọ pé kò lè ní lárí mọ́ o ìkan náà ni kọ́hún kọ́hún kọ́hún ni ò dáa àwọn tẹ́yìn ń pè lẹ́dìyẹ yẹn tọ́nà bá ṣe gbéjànú ẹ̀dẹ́ bàbá ẹni kìíní at your at the back of your neck ẹ má fi sọ́wọ́ òsì tó tẹ́ bá fi sọ́wọ́ òsì ẹ lè fi nùdí tẹ́ bá fi sọ́wọ́ ọ̀tún ẹ lè fi jẹun ṣùgbọ́n ẹ lẹ̀ mọ́ pàkọ́ yín kẹ́ ẹ máa yun tẹ́ bá ti yun ẹ máa rántí. Hmm? pé tẹ́ bá kú gbogbo ayé ò jẹyìn wọn ò jẹyìn ju aṣọ ọ̀pá mẹ́fà lọ. ẹ̀yin àti ikán àti kòkòrò Inu yara, tí ò lábà àbáwọlé nìkan ló ní kò lábàjáde pé à ń lọ kan pósí one million à lo lọ ṣe kinní lo ń lọ all oh, that is nonsense. Do you are not even healthy. Why don't you give yourself a peace of mind? Give yourself a peace of mind. Take care of yourself. Go on cruise. Go and enjoy your life, the remaining. And forget about all this hustle and bustle about politics. You've had it all. ẹ dẹ̀ wá sọ gbogbo nǹkan nàìjíríà ẹ sọ di ti family yìí nìkan gbogbo nǹkan Lagos State ẹ sọ di ti fámìlì yìí nìkan. Do you think God is stupid? Ẹ wá ń wá ẹni tó máa bá yín pa MC Olúọmọ́sìn ẹni kí MC kó lọ bá àwọn ẹbí ẹ̀ kó lọ bá wọn jà nítorí pé ti mọ̀ kó máa dogun máa dọ̀tẹ̀ ẹ wá lọ kí orí àgbò méjì sínú kòtò ee ọmọ yẹ ọmọ kà <laughs> i love you my baby <laughs> olúwa kú iṣẹ́ mi jàre go and enjoy your life for a change your kidney is not healthy. Your liver is half alive. Your, uh, your lungs is half dead. Love you, darling. Why don't you just relax your mind and enjoy the little moments that you... <laughs> Babangida sọ pé òun ẹ òun ò ẹ pé òun ẹ sí lára àwọn tí òun tiẹ̀ sọ pé ó lè jẹ ìyẹn náà torí pé kí ni ó ti rí ikú ó ń tọrọ ikú ikú ò wá ha that handsome man Ibrahim Babangida IBB fúnra rẹ̀ tó bá ń rìn báyìí ìrìn a máa dá ẹ lọ́rùn ni ó ti di vegetable. atókù má kú amọ̀nà ọ̀run má lọ bẹ́ẹ̀ yeye oge ọláṣílé adẹnìkẹ hmm, ilé tá a ṣí náà ò ní dáwó láṣẹ Èdùmàrè Babangida ń tọrọ kú ikú ò wá. ó ikú ò wá àwọn yẹn wọ́n ti pa ikú lẹ́kún ikú wá rìfúùsì ó lóun ò ní pa wọ́n wọ́n pa ikú wọ́n pa lẹ́kún ikú refuse ó lóun ò ní wá gbogbo àwọn aláìṣẹ̀ tí wọ́n ti pa wọ́n náà wọ́n tiẹ̀ wá refuse pé kó wá bá wọn kó jókòó síbẹ̀ kó kàn máa jẹyà yẹn lọ. wá ikú ṣùgbọ́n kò kú ikú yẹn did you want your own to be like that forget about politics jokes apart now i'm talking to you as an uncle as a big brother come on. ẹ lè débẹ̀ bàbá ẹ lè débẹ̀ bó kù ṣẹ́jú kan báyìí kan announce yín eléwé asunko mi ò ṣe pé òótọ́ ọ̀rọ̀ ni ká má sọ òun ẹ̀dọ̀ yín kò lálàáfíà fùkù yín <laughs> ìyẹn ti ìyẹn ti ó ti ó ti ó ti kíre tẹ̀ kídìní yín gbogbo ẹ̀ ní hò wà nú ẹ̀ ẹ̀ lungs yín ó ti pẹlẹbẹ gbogbo ẹ̀ ẹ ń gba abẹ́rẹ́ sùn ni ẹ ń gba ìjí ẹ ń gba ìtẹ́ fi ń yàgbẹ́ ẹ gba ìtẹ́ fi ń dàgbẹ́ dúró ẹ gba ìtẹ́ fi ń tọ̀ ẹ gba ìtẹ́ fi ń dátọ̀ <laughs> Mr. Tinubu ẹ má ẹ bu ẹ má because you are from a royal family níjọ́ tí mo ti rí i your mother happened to be from a royal home Ojo yẹn ni mo ti ní oh my god ọ̀nkú mi Adékúnlé ẹlẹ́sìn sọmọ kékeré tó ń bá yín sọ̀rọ̀ yìí nítorí àwọn fáìsì ṣì pọ̀ tá a máa ṣe. Machine barabani. next time mo lè má this kind gentle because i'm so happy today pé gbogbo ìmọ̀ràn tẹ́ gbà lórí ọlájídé adédìran jandọ gbogbo ẹ̀ ó já sófìfò you did the same thing when he wanted to do his birthday two years ago hall tó ti sanwó fún tó ti tẹ invitation card jáde tó ṣe everything ẹ̀yin àti Wàsíù K1 àlùsí ọmọ tó Ni pé hmm, hmm, níjọ́ tí dààmú tiẹ̀ náà bá máa dé ó wà nínú ìdààmú o ó kàn fi pamọ́ ni o níjọ́ tí dààmú tí ò ní ṣe fi aṣọ bò tó bá máa dé sí hmm? ẹ̀yin pẹ̀lú ẹ̀ ẹ dẹ̀ lọ blọọkì ibi tí ọmọ yẹn tó ti fẹ́ ṣe nǹkan tó ti sanwó months before tó ti tẹ invitation tó ti ṣe gbogbo ẹ̀ ẹ dẹ̀ ṣe kí ni ẹ dẹ̀ forfeit ẹ̀ ṣùgbọ́n ṣe mọ̀ pé district by district tí wọ́n ti ṣe birthday yẹn fún ọmọ yẹn hmm. ó ládùn olórin ó lárinrin ju pé kó lo hall tó fẹ́ lò lọ ọ̀bì òun ni mo ṣe forin orin ìbílẹ̀ ni mo ṣe fi bẹ̀rẹ̀ eré mi lénìí mi play orin ẹnu ni mo fi kọrin lénìí wípé àwa lọ́lọ́wọ́ lọ́lọ́wọ́ àwa ló o àwa ló nílẹ̀ tí bàbá wa ní ẹ̀sìn bàbá wa ṣàmójútó mo sọ fún yín mo ní ẹ jáwọ́ lọ́rọ̀ àwórì ẹ jáwọ́ níbẹ̀ tẹ́ bá fẹ́ rí jà arúgbó olúfà tó ń tan òṣùmàrè bàbá ńlá bàbá mi àdàgbà má da kan gẹrẹ arúgbó èrè tó fàwọ̀ jèèyàn ẹ ká dá dúró síbẹ̀ èmi ọmọ yín náà ni ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín ọmọ Tádé Ṣẹfúnṣayọ̀ Ọbátúlá ọmọ pápákọ̀kọ̀ àmúròkè Ìjẹ̀bẹ àkànṣán lẹ́rí ọmọ agbẹ̀bí òmùwẹ̀ ọmọ agbẹ̀bí ayé ọmọ agbẹ̀bí ọ̀run ọmọ oníkan wọ́lọ́wọ́lọ́ ọmọ oníkan wọ̀lọ̀wọ̀lọ̀ tó tọ̀run wò wá sáyé ébà. <laughs> ẹ kìlọ̀ fágbálẹ̀ lákà kó má fọwọ́ gbáràwé ní kó rántí ọkọ yìí pé ibẹ̀ ló ti ń kọ́ ọmọ wẹrẹ jẹ aṣọyín jẹ ni aṣọyín ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ àwórì ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ àwórì ọlọ́fin ògún fún mi nírẹ̀ fúnra rẹ̀ jáde wá bẹ́ẹ̀ ni bàbá wa àgbà pé kí ni ò ṣe á ṣe àṣeṣe tó ṣe ìwà àgbàyà lẹ́hù lénìí bọ̀dáàmùdá ìwà àgbàyà lẹ́hù. ọmọ nu yín fẹ́ ṣe nǹkan re ẹ̀dẹ̀ nìkan gbé news síta lóríṣiríṣi pé káwọn èèyàn má lọ séré abẹ yẹn o wọ́n ń pààyàn o wọ́n ti dúnbú àwọn kan o àwọn kan ti wà lọ hospital abanijẹ́ ènìyàn tó ń bá yàn jẹ́ kiri lọ́jọ́ tẹ bá dẹ́kun àti ìbànújẹ́ láò bá yín jẹ́ o ẹ má bá wa jẹ́ o ẹni rè kì í bẹ ẹni rè jẹ́ ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ àwórí o ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ àwórí nítorí ẹ̀yin torí yín gbàṣọ báyìí nírú àwa táwa náà ta ti gba hámà lórí ẹ la ṣe wà nínú ẹbí. E ẹ lè fi mí ṣe nǹkan kan o nítorí kí ni ẹ ń tọ̀ ire o àfi tí ò bá sí tọ̀mọ̀ nídìí yín lóka àfi tẹ́ bá fi kọ́kọ́ dírè gbogbo tọ̀ tó wà lára yín kúrò. God bless you all. Thank you all. Have a lovely, lovely, lovely weekend. Enjoy your weekend. And um, I might come out tomorrow. It depends on the spirits. I think I've even given the message. Abi, I think so. I when bit muti sọ̀rọ̀ wa carry the muti give message one or two things sha. I know I've talked about it. Yes. Um You know, I only come out when the spirits give me utterance. So, God bless you. love you. ọmọ yọ ọmọ kà <laughs> adéjọkẹ́ àjọṣe ẹ jẹ́ kí n tẹ̀ ẹ jẹ́ kí n ṣe fàájì fẹ́rẹ́fẹ́ ẹ jẹ́ kí n wá many hours ni mo ti lò ṣé mi ti lò three hours ah very good one hour thirty minutes that's nice adéjọkẹ́ ọmọyán ọmọọkà gbogbo yín pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín o yeye oge ọláṣílẹ̀ adéníkẹ́ ilé tẹ́ ṣí yẹn hmm, kò ní gbóná mọ́ yín o kò dẹ̀ ní tútù òdì ẹ ní gbòkú wọlé ẹ ní gbòkú jáde ẹ jọ ẹ inbox mi nǹkan kékeré kan wà tí mo fẹ́ fún yín ẹ ṣe yẹn tẹ́ bá fẹ́ ni o bá mi. <laughs> ìyẹn tẹ́ bá fẹ́ ẹ orúkọ yẹn ló gbé ọ̀rọ̀ yẹn jáde bàbá mi ìkẹ́ wà líbí kẹ Isiaka Jimoh ẹ má o bàbá mi kí ti gbé o <laughs> Adéyẹmí sí abiola ọmọ olú ẹrú gbèrè gbèrè gbèrè gbèrè gbèrè gbèrè. mo lífẹ̀ẹ́ bàjẹ́bàjẹ́ ìfẹ́ rẹ lọ́lọ́kọ̀ mi tààràtà <laughs> adéfowó pé orí owó orí owó lórí ẹ kò ní bàjẹ́ rere olórí burúkú àgbẹ́rùkà oríire ni ti rere orí owó yẹn ò ní dorí òṣì láṣẹ Ìdùmarè àṣẹ wà ìyá mi ìtùnú olúwa ọmọ máa túbọ̀ ọmọ máa túṣẹ́ fún yín ni kò ní gbóná fún yín kò ní tutù òdì láṣẹ Ìdùmarè irú ẹrẹ̀fọ̀ irógun ògbóná kò buruku gbóná burúkú fún yín ẹ ní rí gbóná nínú gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé ha ó máa máa hùn fún nílé ayé wọn ni àṣẹ wà. <laughs> God bless you God bless you Adépéjú Oshimosu I appreciate you I love that name that name is very important to me that Adépéjú is very very important but now that you are, you are the one that asked me if am um, ṣé Ọbátúlá ni mi Ọbátúlá ti ṣẹrẹ ọlọ́fin ni mi ò bẹ́ẹ̀ ni o eh, onígbàkulé <laughs> eh, I think you know me for you to know Ọbátúlá ìṣẹrẹ ọlọ́fin eh, ní àkàrà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni so let's talk let's talk let's talk let's talk let's just. let's gist bóyá wọ́n ti pín owó ilẹ̀ tèmi kan mi iṣẹ́ wa ni Àwórì ilẹ̀ lámìtàkiri. <laughs> Adejake, I just say I love you to pieces. God bless you. Adé fọwọ́ pé orí owó ẹ ṣé gbogbo yín pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Kíní yẹn ti hang it can it can't go down anymore. I really appreciate each and every one of you. God bless you. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní. Màámi tó bá mi bẹ̀rẹ̀ program ìyàwó náà kọ́kọ́ wọlé. Gèlè ara tí wọ́n wé Gele gèlè pọ́pù ni àbí pink. Mo ń pọ́pù ó fẹ́ jọ pọ́pù ó fẹ́ jọ baby pink mo ń bọ̀ wá gba gèlè yẹn mo máa trace yín mo like gèlè yẹn ẹ má tú o bẹ ṣe dẹngẹ pó yẹn ni mo ṣe fẹ́ wá gbà o so that ma sọ pọ́dọ̀ mọ́ mi mi ni mo ti gba gèlè yẹn God bless you ma ah uh, is it my brother or my sister Towo polo polo orange I appreciate you and another sister tí mo ri orí wọn bẹ̀ you are beautiful too but yẹn mo kíní yẹn ó kéré ó but you are beautiful kíní kíní ẹ eh, fọ́tò yín yẹn deep yẹn slant by a little bit you are beautiful beautiful beautiful people i thank you all for this wonderful weekend uh, spent with me wonderful friday hmm? ẹ rí i pé ẹ eh, torí bọ̀dá ni mo ṣe wọ ni mo ṣe wọ aṣọ tí mo wo yi. Hmm. nítorí wọ́n fọ́n ṣígun fún wọn kúrò nílùú ni. Mm òun ni mo ṣe wọ aṣọ yìí mo tún ti rí ẹnìkan tó tún ṣẹ̀tún yọ àwọn wọ bóyá polo ni o bóyá something ni but aṣọ wọn yẹ́lò ṣá i love you too i love gbogbo yín torí tọrùn tara i love you with the love of Christ I love you in the name of Allah. Gbogbo ẹ̀yin múmi ní àti mú ìnà tẹ wà ní ojú fọ́nrán àti lẹ́yìn fọ́nrán. Mo kí gbogbo wa wípé Àsàlámù àlékún wàrà mọ́tòláyé wa bàràkàtú wàrà fana mọ̀kánà àlìyà. Inṣàlá bìkúdúrà tó láta àlà. Gbogbo àwọn ọmọ Kìrìsìtẹ́nì àwọn ọmọ Sẹ̀lẹ́ tá a ṣàjẹ́ Kìrìsìtẹ́nì ṣá. Shalom, hallelujah, praise the Lord. God bless you. God loves you. I love you. But Jehovah Almighty loves you more. Gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe pátápátá tẹ wà ní ojú fọ́nrán àti ẹ̀yìn fọ́nrán. Gbogbo yín pátápátá ni mo kí mo ní èèpà òrìṣà o. Ẹ̀yin bàbá mi ti Ọbàtálá mo kí yín Èrúwádájì. Ẹ̀yin ti olómi tútù. Oreyeye o àbọrúbọyè o àbọyèbọ ṣíṣẹ àbọmíre o àbọ owó àbọ ọmọ àbọ ẹ̀mí gígùn àti àlàáfíà ẹ ojú òní ti ẹnìkankan nínú yín láṣẹ ìdùmàrè ẹnu labẹ́rẹ́ ló máa fi tún aṣọ ṣe àtọmọdé àtàgbà ọmọ máa fẹnu tó ti ń ṣe ni ẹni bá lóun fẹ́ fẹnu bà yìí jẹ́ láì jẹ́ pé ẹ ṣẹ̀ ẹ́ tẹ́ ẹ̀dẹ̀ jẹ̀bi ẹ̀ tó lóun fẹ́ máa fi ẹnu bà yìí jẹ́ háà ẹ̀gà kọ́lé ẹ̀gà fẹnu ẹ̀tú ẹnu ara wọn máa fi bàtà ara wọn jẹ́ gbogbo ẹ̀ tó bá wọ pé kẹ́ẹ̀fò kẹ́ẹ̀nìṣó <laughs> ẹ mọ̀ àdúrà kan tí mo máa ń gbà fáwọn àwọn ọ̀tá mi mo ní ní àṣẹ ìdùnmàrè gbogbo ẹ̀ tó bá robi sí mi á ṣe kíni á ṣẹ̀sìn gbajúmọ̀ <laughs> wọ́n dẹ̀ ń ṣe <laughs> tó bá ti lonú kan inú kan náà ni God bless you I love you all shalom ire o ire kàǹkà ire kàbìtì ó dìgbà. <laughs> Thank you.